أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته آياتكم أقبواي أنشايا أتي أقوى في سورة الأحقاف إني أشهر رمضان إنه ما أقوى 1434 هجرية oṣù onírúurú yọmí bíi july july twenty seven two thousand and thirteen allah tabaraka wa ta'ala ya twenty eight ko twenty masha allah july 28, 2013. two thousand so um, onale karatuwa achana ojú ọ̀la àmà jẹnu ọ̀la àmàlẹ́ ìyàmú ayẹ̀kọ́ ìgbànyẹ̀rẹ̀ lalɛ ɔlaki nehu se kama ni ka kakpan turu kama jɛnu kama se nu dini ayi ma dɔgɔ ka nu dini ye wa ani alamu jinni ani ilẹ̀ yà ma alijanu tɔmɔ ɔkɔ ka ni le wa mi ama alijanu lɛlɛ ama alukur'an wani takuma ne firu kola qur'ani gidai da balki wa ibi labari annabi sallallahu alaihi wasallama iwa isha da wasu ojo ya jira mu ne takama aljanu malu tujale o jale ce bi uma ma daba kubi lafiya lafiya yi ne yanyi o jale le malu taki ipulu maro o ma ko jale ki bom yu payo o maro o ma ko jale ki alagre mara ma moyi kago na yi ma ta ma ti sibili ma yi nihi wa gba o yale ama yi ọnu yale wọn ṣe rí ama wa kama ni tiru kpala ẹnki alu le o yale ìkúrò ma la arọ ma ti o aba ma ti gi enwe ọ ní wa ke ka ma agbọ ita ma aka nga ma di wa ma aka nga ma kache. ama norongo iblis on kama yani ma hadha illa min amrin qad hadatha don lek me lig do may ba inne ke ta jo la habu ni ni dalili yau me mu kwaru karo jane turu kuma ya ci yawo kuma ya tini yau ni hayewa kuma kan yayi kokiwa taka me mani ke yo jali kuma ya gbola komo dabal kuma gboku bi ni kìí bọ́ǹbù máa rọrùn mẹ́ kìí ṣàwò máa rọrùn mẹ́ a ma ń parúkarú jáni alẹ́mọ̀lú lẹ́nàlì dábàrù kí wáyé fi rọwáyà ìtìrìmì bí mayin nìsáì hadithin sahihun a ma wá majini ṣiyáwó takù ma wá kẹrẹbá níbi sallallahu alaihi wasallama owó méjì owó débìnà méjì ó yá ní mẹ́ka táwọn alẹ́ níbi kìdágbé gbálégbádága tó wọ̀ a máa wọlé kìdága tó wọ̀ máa ní kìrìkùrà ní kìdága agbáyé wọn máa ráwọ́ yín táwọn máa kà wọ́n ọ̀nà yín máa ìbílẹ̀ kagini mo kama yí èyí àwọ̀ kama ṣẹlẹ̀ àwọn ẹ̀ ní kàlí kìdága kọ̀ọ̀lá kà ọ̀là kùmọ̀ mọ́tàbà yá ní ọjọ́ mọ̀mọ́tàn. to um iblis kama kini hadha alhadith alladhi hadatha fil ard en ti to ki wa habnu ya no jo le dum um si qur'an ko nya gbole en ki je wonu ya le re le dum dale ele te fi suratul jinn wal jinnu ma kama ni wa anna kunna naq'udu minha maq'ida lis-sam'i faman yastami' al-ana yẹjìdì lẹ́hu ṣìhábà rọ̀sọ̀dá ẹni àmà kúyùkúbì àmà ṣe ayójáàlì yá ní tírí kọlá ẹun kí alùlẹ̀hu jáàlì kúnná nẹ̀kọ̀ ọdún mi ha màkà ìdàlì sẹ́mì ẹni nẹ̀ngà agbó kàmà ṣe ayọ́ kàmà ṣe ní tí rúkọlá dúkìá alùlẹ̀hu jáàlì àmà gbọ́ láfíà láfíà àmà ẹni dúkìá lì tí kí ní tí abájọ yẹjìdì lẹ́hu ṣìhábà rọ̀sọ̀dá ẹni lẹ́yà alẹ́kàkí ni ìnà òkìgbọ́n máa dìdì ohun ma na tashi ma doro be ma obìnrin àmà àlìjẹnu màá wọn sòlù káyọ̀ nkùmà lé ojú àlẹ́mà ẹni wa àna lẹ́mẹ́tínà sàmà afọwọ́jẹ́dínà ha àmúlẹ̀ àrọ̀sán ṣẹ́dídà ń wọ́n ṣubú bá. báyìí ni àmà kàmá ṣàbà àlìjẹnu àmàcháyà dọ́ tó jálè lẹ́mẹ́tínà sàmà àmàcháyà jálè yà dọ́ tó ń àmàjíjà nà fawajadnaha amma ba jo yaka e ma nyu jale yi e ba duka ba o ma ma kare ba muli at o jale te pe ko ba jo yi harasan ba mi megadi shadidan am megadi e kuma shen no kwa ya me no gama shi wa shuhuba ila wiki mo shi ni shi ju yala di ma aje o ma ma wa fi wa zi gbọ́ kuma qur'an gbọ́ amida bi ni ya shabe ke jima wa zi un shaya kuma قالوا يا قومنا بينما بوا إنا سمعنا كتابا أوا أشياء ولو تكدك أبوا أنزل من بعد موسى مصدقا لما بين يديه وتكدك لك يا بولانوي ما دور أبوبي نبي موسى وتكدك يا أبي يا أبي جالي وتكدك ودبانو يهدي إلى الحق تكدك يا دون تونا يوكوفا yadu ne to kwa yogesha wa ila tariqin mustaqim watakana le àwọn do ne si yo na yiki dago ko pati mako nun to takada yiku madudu ngakini alquran na'am udilanga mali na kanga bo matowa يا قومنا أجيبوا داعي الله وعملوا به وآمنوا به يغفر لكم من ذنوبكم ويجركم ويجركم من عذاب أليم الله أكبر أما الجنة ما القرآن يقبو دبالك حديث كواكبو صحابي كما دوكا جنه جابر بن عبد الله رضي الله تعالى عنهما يعني النبي صلى الله عليه وسلم سورة الرحمن ijili mebie adịbụ sallallahu alaihi wasallam eshi gba igba kwaba kwana ngwugwa akara botitala nwụ take nihi mali arakum sukuta ẹnu e ṣíta kù náà gbé sóra gẹ̀dẹ́ ihò náà gba kùlíkà ló mẹ́sẹ̀ dàdé yọ mẹ́mọ́ náà dòhì mí ní ìta lẹ́lìjínú káànù áhàsánù minkum rọ́dà lẹ́lìjínú káànù áhàsánù minkum rọ́dà àmàlìjẹnú yúdù yọ mẹ́mẹ́lẹ́ta mẹ́hùn ẹ̀lẹ́fà tudu egbahunya bi qur'ani uma gbo ma qara'atum alaihim hadhihi al-aya min marra egbadu ku gbaya gide uma gbo wa bi ayi ala rabbikuma tukazziban egbadu ku aya le baba illa ẹgbàdo kuma kọjọ tẹ nìkàkíní hi agora amúra òun dùmẹ àmì àlìjẹnu pàmì òun agora òun dùmẹ ikùmẹ nìkẹdọrẹ èmi kàkí sọjọ ṣe wọmẹni ta tẹkàmà àlìjẹnu máa ní ìnura wẹ èédú kàníkàkíní hi ọ̀lẹ́ mi ìṣe kìṣù ẹ̀ṣẹ̀ wọn ni tó dá lọ ọjọ́ ògbèdè ṣíṣe rẹ̀ ẹgbàdo kùgbà ya fóbi àyà àlàyé alùkàmà àlìjẹnu adùn ìmí rẹ̀ حديث أخرجه الترمذي حديث تقول إنك الترمذي بواي سؤال أما الجنة ما مدى ديوني ما يلي أما أبوها مدي إيمان فوجو ومن لا يجيب داعي الله أنا دوكي هلو جوبو أنا دوكي وشاجو شو جوبو كما بانتكا وجا إلتا يا قومنا

بهم في الأرض وأن له من دونه gbọmọ ẹni wọ mẹ́lá ìṣìbìdá ayé Allah, á dùdọ̀ yọ ọjọ́ kìwá kìdẹ̀ yìí. Òun ṣàníbi Muhammadu sallallahu alaihi wasallam, ẹni ẹdú kìkọ̀ pé udo ye ka du do ojo ya do atako ya ojo de ene duki maju do atako ya ojo n walaysa bi mu'jizin fil ardi ene lain bu duki ale ojo na yake akojo wani ba ogene le allah tabaraka wa ta'ala inihi ebe udu inwone ne ka pose ki awon da ma mu na ojo egba igbele ama ke se ogene le wo gbo ku majo o ma da mu no mu ona ojo

a o kaŋo la aliji sewa negi ume gban kima aju doyin ẹni turu ni ẹ àṣàkà ní gbé gbọ́ ẹ àdùtù kọ́lọ́ ní kẹ́lẹ̀bọ́ ní fọlẹ́ ìsàbí òjìṣẹ́ sí àrùbí ẹ fọjọ́ ya nà ẹni fa wọlé ìsàlẹ̀ fún dúnì hí áwùlíyá ẹ ànàmárẹ ní jújú lìgbójú ọjọ́ mare ẹ jẹ́ kànàmárẹ ní jújú àmárẹ ní jújú múnẹ̀ dún lìgbójú ọjọ́ dùn amarne jule mane kanyachi kuduen ulaika abe kuma maju do alqur'ani ni abe kuma magbo la yojo ni abe kichu umeje do mama alebo fi dalalim mubin abele ama shabu kuma do pa ilaiki tijugide yi na'am أولم يروا أن الله الذي خلق السماوات والأرض ولم يعي لخلقهن ولم يعي لخلقهن بقادرين على أن يهي الموتى بلى إنه ولا كل شيء قدير أولم يروا Allah tabaraka wa ta'ala ne ai dai ha amma mali ne anna Allah allazi khalaqa as-samawati wal arda akini o ju Allah ki so lo jale ki won so na nei kun e ke ta ke ma ko jo lo jale e a se gba ko ma kawe ta ke ma ka kini o ju Allah o so na nei to da lo ju aka ya do won la nge do e ni ya we amemeli ni ba akini o ju Allah o so lo jale pa nei ojú àlà òkìkí onújẹ́ nípa ánìlẹ́ wọlẹ̀míyà àyàbí kọlùkì hìnnà òṣòlù yà lè pa ánìlẹ́ kìkí lẹ́yìn kí àjẹ́ wọn fi hàn wà ní òṣòlù yà lè pa ánìlẹ́ kìkí lẹ́yìn iṣẹ́ ẹ̀hún kì yé wọn àhọ́ ọ̀la kì yé wọn abọ́jọ wà ní wàá wí ṣẹ́ńgá bá ní. inú bàtà dúkọjọ́ ṣe ojú ọ̀nà lẹ́kìṣe lẹ́mìyà àyà bí màá ná lẹ́mìyà tààbẹ̀ oyo ino bata du kisin wala mi kultu khalqahum onu yale pa ne kisi iya jengo fi holan chenku ne niki onu yale kisi yona ne iki yele ayi jom kiti jigide ngumekin bi qadirin ala ayuhyi al mauta akini oyo le chinu kwa ki akamone buki kudaji kwa ne bala ngojola tabaraka wa taala ungi je gịnị bala ọjọ́ sí ní kí káàmù ní dájí kó ànà ìgbìmọ̀ ní gálíkú kí ìṣẹ́ arabu ba anibala anina a. arabu aka kí bala arabu aka kí na'am ma náà wọn alùkìtìn pa ìbala ma náà wọn alùkìtìn ma náà wọn alùkìtìn bala ti ire na'am ya ti amma egbakuma anya du bala du hili isuju yin egbakuma di na amdu hili ino ino le ni gido mo kini e ibi kuma ko se ni ogela wu ino le e o do e, ma tag question ti kuma onye nwuchi ka gịnị icha balen mma ka gịnị icha balen onye nwuchi ka gịnị iyi abale yọrọ ya gịme ma gịnị izi ntị it amadu ihu na ịnị iti izi inekumate imi dị positive enke onye ke attract nwuchi negative answer and negative response ihe amụdị negative question ụmụ ma tee òyìn wá sí positive response òyìn attract yìí tó abánilẹ́pì tí òyìn wọ́n dé iṣẹ́ arab yìí ṣẹ́hùn kùmà ìnìdú tẹ́ kì ìnìlẹ́kùmà tẹ́ kì mú di negative ohun mà tẹ́ iṣẹ́ arab kì ní negative ohun ṣùgbọ́n kùmà kì ní alẹ́ ìsà awà lẹ́mù amma ta mini duk ma tege mu da men abane ohun ma redu tinini ẹgbàdúkù máa ń yá dòyìn mú bá abẹ́lá máa ń dòyìn ṣé ó ká rẹ̀ bù kàwé abájọ́ jẹ́ nìyí àǹtà àìdẹ́ ya muhammadu yìí nẹ̀ abẹ́yìn aka na'am kí na'am ó si, àti níṣu muhammadu nílẹ̀ nàrẹ́ yúgbó ẹ̀ka kí nìyí bá ẹlẹ́tẹ́ ìkùránì ẹgbọ́ aléìsàlọ́ọ̀hù bí ahàkẹ́mìl hakimina yẹ́wọ́n ìṣọ́yọ́ ìṣòhun kẹ́nẹ́kìmẹ́jú kàyọ tàmá kàyọ lè níbà àkìbálà naam ọyọ́ ohun kẹ́nẹ́kìmẹ́jú kàyọ tàmá kàyọ lè ẹ̀mdà àti naam oyúnjàrí e ìrẹ́ yàgì náà àmù ó yìí ń ṣe àgì níṣọ kà ń ṣe nílẹ̀ ẹ̀mdà àti bàálà ẹ̀gbàlá sákẹ̀dù rì nílẹ̀ jẹun ṣe arab rẹ̀ lẹ́rọ ayé mẹ́wàá yóò jẹun kùmà ìní tẹ́kùmà kí ni alam alam tara kéfà fa ala rabbuka bi ashabil fil ẹlẹ́ọ̀ náà kọ yọ ẹ̀ kì kó yí pa yìí àbó ashabil fil ìbá àdàgbánu sẹ́ǹkì ṣòwò yìí mú ẹtí mi dọ̀ abẹ́yìn adùn yìí bẹ́ẹ̀ la torí alẹ́ mọ̀ arabu ni tekpaye alem abaki ni ni tekpaye aleisa oyun sibela imda mu di hal manar tinini hal anta muhammadun hal anta khalilun aya ki na'am ana khalilun na'am ana basar alasta muhammadun ai da ya ce muhammadun aya ki ni bala su da yau in wannan kai guda o ke ni hunu hunu kai bala na rabu hunu hunu kai yí ọ̀ka ya maara bụ ní wọ́n ti tẹ́gbọ́n ní àmì nìwúdá láti jẹun ìnìkanjọ́ tí èmi àbáyọ yìí yé ni hin awà lẹ́mí ẹ̀rọ àìdẹ́ ìhà máa lè níbà kakọ ọjọ ohun tí ọ̀nà yálè pàánẹ̀ ní alùpùpù àti inú bàtà ohun yìí àlá á ní kú kú ní abisi awa lẹ́mú ne sílé ni ẹwọ̀n yá ma bá yọ yín bẹ́lá wọn yóò mọ̀ ìgbọ́ mọ́lẹ́ bẹ̀lá bẹ̀lá lẹ́bi tí òun tó mọ̀ ala ìní bẹ́lá ìnáwó àlà èyí lẹ́sì gírámà lẹ̀ ọ̀là náà hàwù lẹ̀ bẹ́lá ìnáwó ala kulli shay'in qadir. naam ọjọ́ yi ìṣe nùpa yóò jẹun dú gbogbo akẹrẹ bẹ́lẹ̀ daji iṣẹ́ arab lẹ́fìsí máa kí ní ẹgbàdúkò náà dò ìbàlá kìdẹ́yìnbá iṣẹ́ ń ọ̀dà kí a dágó kí a ní tíkí tákìdá dìbò yé kí wọ́n tọ́gbà wọn. tó dáálẹ̀ àmì máa lè mi tẹ̀jú ìdí máa ó approve kí ní gbódú kì bàlá adé kùránì ó nà ṣe ni kí dágó ọmọlẹ̀. أولم يروا أن الله الذي خلق السماوات والأرض ولم يعي

ìṣàkà ní iná ibala ìbàlá òun dago ṣẹ̀dágo yíkọ léwu ẹn kò máa kẹ́ ìkìrá ààrẹ náà abọ́ ọjọ́ ọ̀lẹ́lẹ̀ kojú aya òmúnà ayégede yọba ẹgbẹ́gbà ẹni wọ́n yóò máa yí na káfọ̀rọ̀ ọlọ́jọ́ kan ويوم الذين كفروا على النار أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون الله تبارك وتعالى ينهي ويوم يعرض الذين كفروا على النار ọjọ́ kò máa ń yá ká máa káàkiri máa ń yá kú máa wọ́n bá uná kí yá máa kù náà yá dé. Allah akbar masha ita ma to gwa na ruda bin ke ne kuma yon kaka kini ini gide pa ma pa ki ta ma gini ma mu da rubu ma ya pa le ta ka buri se mebi ku ma mi ku ku ku ma ne du ma ne du jimuli ma mu du jimuli ta ma e e te gbe faris code to eni du ma gini ma ete un ti ada gbe ne le ma gini ji ma yo le abale be abi ku ma se gbe akojo me ne le je ma gini uro yo le de ro alengi tenere duma te uti ogba una ma ite amakabiri si ogba una egba kuma cha ite ma ogba una yi takoju anya tuma nini iniki awon ya tuma yi ola tag pusho ne ka kola mo kwa ele bitungo ya onya te yani alaysa hadha bil haqq ola una kuma suwazi mume ile ke akile me magba ni me maji akije sikia ni kini bena amanya chengi ma maji tulaka ma baba yi una le gaskiya ni ya be ko le mi ni ya ba yi

shan kene gi yomo ki muda biya ki anya ko ni wa ogo ene ka du yonale be kene ka du yi ngeta be kene gi ku ikele ka ja te utume kabira lu o ka ju ku wa ji ja wa ge ta kene le ya wo awa e o pe un dola o pe un ko le ka ja yo wa ni mo pe o du ko kete ta ni pala ga mi ka ja mo ja ba pa me salamu alaikum ni wa mi ge ẹun e kì í líkú ọdún ọ̀nà

alele kili to yo na ye sikida bi hele takma gini eno ka eni onga ame aki eno go ike ukulu ogo yele abeke no go ike ukulu oku enele enwo muda enwo e muda bi agwi kanu efa awilugu ni o ya ne o ma bijo mo mi. maka oyele gbogo kene ka eyele cho lo onge Ama yin amado oloku ọmọ náà kó yé mi mí òkú olóko kùmà kalẹ̀ mà yá tì nínì má yé mi nàbẹ́ àrọ̀ yìí. ìnáwó ọjọ́ kì í kú ẹyẹ mà àti òjò kà kú ẹyẹ mà ẹ̀kọ́ ká ọyẹ lẹ má yẹ ní kánò ń ẹnu ayọ ẹnu ayà ní ọmọ ayọ mọ́ ní ìwọ́n máa ṣe láì mọ́tò ẹlẹ́kẹ̀ẹ́ tèmi ẹ̀mú tó máa nẹ́ ẹlẹ́ṣin mọ́tò ẹlẹ́kẹ̀ẹ́ tèmi apabẹ́ apabẹ́ wọ́n pabẹ́ àbí ìkánò amẹ́hà àti òye in the blacker.